I'm just a boy with a reason to live like Fabio. My role models, roll dice for sure. Ọ̀gbẹ́ni, kí ló she? Ojú you call hello now. kí ló ṣẹlẹ̀? Wàláì fún mi sọnù lónìí ni. Fún yẹn sí kí n, fún yẹn sọnù. Ha! Ó dẹ̀ dùn mí gan ṣá. Kò dẹ̀ máa wò do my náà ló máa kó ṣùgbọ́n tí mo lè ṣẹ̀ra fún yẹn. Wàláì ó dẹ̀ sọnù lónìí náà, á ó dùn mí gan, ọlọ́run. Iná ìlà wà iná ilé wọ́jú nù, kọ́lọ́ ń fọ̀hún kẹ́ẹ̀. Charger yangu. Mimi mo charger lo, Charger wà nule nti. So sa mo earpiece na dání. Earpiece na wà nule. Oh. Da bo si mo charger ti earpiece lọ́wọ́. Tó bá mú lọ ayun no kun ¿Eh? ku ah, ¿Eh? ni. Eh tó bá yi sọnù ni ó dùn mí. Ló dùn mí gan. Ah ah pẹ̀lẹ́. Mo ko phone yi dùn ogan mo Eh? So ni ma lagun ka báyìí. Ni bo si fan ko mo ba lagun. Ni bo si fan. Ah ah pẹ̀lẹ́. Mo wá mo ti wá ṣẹlẹ̀ báyìí. Ìgbà tí phone mi ku ti sọnù. Ó lè fẹ́ mi charger ti earpiece kemi mi le mo lo nte. What? Láyé tó a lanu kalẹ̀ bí ajá mi lọ pa. Báwo ló ti mọ sọ̀rọ̀ báyìí gan-an? Ẹ́ kí n fẹ́ charger ti káwá sùn pé ń bọ̀dà rárí fún yẹn kọ kí ló yẹ kí n máa fi charge. wo o lè rí mọ́ à ní nàìjíríà tàwa yìí o lè rí mọ́ àti àwọn bọ́ọ̀sì tí alanu kalẹ̀ bàjẹ́ àmì lọ́pa sọ wá fi charge àti epic tó lé o lè rí fóònù rẹ mọ́ ó ti lọ ó ti lọ náà nù ẹ́ kádàrá ni tọ́nà bá ti kọ mẹ́ẹ̀dà ẹ̀dọ́gba kámú ni kò sí ní tábẹ́ ṣeṣe ẹ́ má ronú mọ́ ẹ́ ìwọ náà da apatẹ́sán ni máa ń fa tó bá ronú látò nídọ̀lẹ́ yìí wò ní orí fóònù rẹ tó gbọ́ má ronú mọ́ ìwọ náà da ẹ́ sáà dáhùn bẹ́ẹ̀ mú charge àmọ́ wọ rí o fẹ́ bá mọ àbí àjòkọ ààrẹ mi ò fẹ́ dààmú rẹ tẹ́lẹ̀ yíwà fúnra mi ṣùgbọ́n I got something on my mind, but you cannot tell nobody. But you get away tonight, baby girl, just you and I. Riding all through the night, I just be feeling like. Musi, ti rí so gbọ́ mo ti rí mo ti rí chájà ǹtẹ̀ tó gbọ́ so bá ń wá earpiece kalẹ̀ tó bá ti dọ̀là ìpadà wá gbà díẹ̀díẹ̀díẹ̀ náà lámọ̀ sí tó bá ti dọ̀là ìpadà wá gbà earpiece mọ́ mú chájà lọ́lọ́ nìyẹn so gbọ́ bá ń wá kalẹ̀ o ṣeun ọ̀rẹ́ mi ọlọ́run jò dáa fún mọ́ what. no be se mo lójú kòkòrò ẹ eh, ìyá màá